kọ́ fẹ́ mú takìtì papọ̀ tí ìṣe àti ìwà àwọn ẹni tó bá nígbàgbọ́ òdodo kò ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu. ọlọ́run ẹlẹ́dàá wa ni innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu tatanazzalu alayhimul malaikatu alla takhafu wala tahzanu wa abshiru bil jannati allati kuntum tu'adun. dájúdájú àwọn wọ́n wí pé lọ́yìn ìgbàgbọ́ òdodo jáde lẹ́nu wa wọ́n tún wá dúró dọ́gba wọ́n fi wà gbàgbọ́ òdodo wọ́n fi ń ṣèwà wò tatanazzalu alayhimul malaika àwọn mẹlẹ́kọ̀ máa sọ̀kalẹ̀ lé wọn lórí ní ìgbà tí ọjọ́ kú wọn bá dé alla takhafu wala tahzanu wọ́n máa fi wọn lọ́kàn balẹ̀ ẹ má bẹ̀rù ẹ má jẹ́ ni tó pé yọ bọ̀kàn jẹ́ ẹ má bẹ̀rù ń jẹ́ bá wájú ẹ má bọ̀kàn jẹ́ nípa ń tẹ́sí sílẹ̀ sẹ́yìn. وأبشروا بالجنة التي كنتم توعدون يرد نونيو بكي أول الجنة إليه طلعوا بإليه tó ti sàdéhùn rẹ̀ fún yín tẹ́lẹ̀ ọlọ́ọ̀lẹ́dá wa ó ti sọ nínú àyà mi òní iná lẹ́dí iná kọ́lu rọ́bùnà allahu sọ́mọ́ sàkọ́mù fẹlẹ́ àkọ́wùfún àlẹ́yìn wọlé ọ̀hún yàtìzánún. àwọn ẹni tó ṣe é kí wọ́n sọ pé allahu lolúwa tiwa wọ́n wá tí ó dọ́gba níbi kájọ́sìn fún lódodo wọn ò jẹ́ni tó ṣe pọ́tọ̀ ní ti ń fẹnu wí ọ̀tọ̀ ní ti ń fi wàá hù wọn ò sì jẹ́ni tó ṣe pé wọ́n ń sọ pé tó ọba rọ́wọ́ mi òkúkú lè dénú mi wọ́n gbàgbọ́ tinú tòde wọ́n gbàgbọ́ tọ̀rọ̀ ẹnu tiwantiwa ọlọ́run láwọn eléyìí fala khawfun alayhim wala hum yahzanun látàrí ìgbàgbọ́ wọn yìí ìbẹ̀rù kan ò sí tí ó ṣe wọn nípa tí wọ́n bá níwájú lẹ́yìn ikú wọn ìbànújẹ́ kò ní jẹ́ tiwọn nípa tí wọ́n fi sílẹ̀ sẹ́yìn nílé ayé ìwọ náà gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe pé yóò dúró dọ́gba ìwà múnáfìkì alágàbàǹgẹ̀bẹ̀ olùjọ́díjẹ sọ eléyìí tó ń wo ó ti tó báwọn nítorí pé kú ń bẹ̀ wàá kú yọ padà yọ ipe àìdúró déédéé rẹ òun náà ló ti sábàbí orí ibú rẹ tó bá di lọ́la gbẹ̀ndàlù yà á dúró déédéé sábàbí ẹlẹ́kejì nínú sábàbí ti ń tọ́ka sí pé olúwa rẹ̀ ń fi àtúbọ̀tán tó dáa òun náà ní ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run òun náà ní an taj'ala baynaka wa bayna 'adabillahi wiqaya bimtithali al-awamir wa ijtinabi an-nawahi òun náà ní kọ́ ọmọ gàgá kan sáàrin rẹ̀ àti ìyà ọlọ́run kí náà ṣe ń tọ́lọ́ wọn bá bá fún wa ọlọ́run ti pe àkíyèsí wa nínú al ike kájà ni tó ṣe ike gbogbo bó tilẹ̀ wù kí nǹkan rí a gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan ṣe àyàfi àwọn olódodo a gbọ́dọ̀ darapọ̀ mẹ́nìkan kan àfa àwọn olódodo à ń bá àwọn òkúrọ̀ ṣe à ń bá àwọn èké ṣe à ń bá àwọn olùdòdìjẹsọ ṣe à ń bá àwọn alábòsí ṣe à ń bá àwọn ọ̀sẹ́bọ ṣe à ń bá àwọn kèfèrí ṣe kò lè pẹ́ ọ kò lè jẹ́ kátùnbọ̀tọ̀ rẹ̀ ọ̀dà ọlọ́niyà ayyuhalladhina يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ألا أن يلقوا أقولوا إقبايا الله كاسي ما بي pẹ̀lú àwọn olódodo nípa yọ lọ kẹsì máa bẹ pẹ̀lú àwọn olódodo ìbẹ̀rù ọlọ́run àti ìpáyà rẹ̀ òun náà ní sọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa tó kójọ pọ̀ nínú àyà yìí fún wa ajẹ́ pé sábàbí méjìlélẹ́yìí nínú àwọn sábàbí eléyìí tí máa jẹ́ kátùnbọ̀ tí èèyàn dá kọjá olódodo kó o sì jẹ́ni tí ń páyọ ma bóòlù ó sì máa tó ní sòdodo bóòlù ó sì máa sòdodo tó ní jẹ́ni tí ń páyọ ọlọ́run torí dáadáa kí máa lọ sí di dáadáa míì ọlọ́sìn ni ayọ̀ alladhina amanu ittaqullaha haqqa tuqatihi wa wa ẹ̀yin tẹ́ bá fi lè bẹ̀rù ọlọ́run tẹ́ ń páyà rẹ̀ ọlọ́run máa sọ̀nà àbáyọ fún yín láyé àti lẹ́yìn kú yín wa man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la min haythu la yahtasib wa man yatawakkal 'ala Allahi fa huwa hasbuh ọlọ́run bẹ̀rẹ̀ lẹ́dàá wa ó ní wa man yattaqillaha yaj'al lahu makhraja ẹnikẹ́ni tó bá ń páyà ọlọ́run ọlọ́run máa sọ̀nà àbáyọ fún un. ويرزقه من حيث لم يحتسب ọlọ́run ọba ẹlẹ́dàá ó sì máa rọ̀ lọ́rọ̀ gba àwọn ọ̀nà tó ṣe pé òǹgùn òfojú sí pé òòrè kan lè wá láti ibẹ̀ ìbẹ̀rù ọlọ́run ó máa ń ṣílẹ̀kùn òòrè ìbẹ̀rù ọlọ́run ó máa ń ṣílẹ̀kùn aburú gbogbo ẹni tí bá ti ń bẹ̀rù rẹ̀ ọ̀pọ̀ aburú rẹ̀ yọ dàbí ìgbà tó ṣe pé kò tiẹ̀ sí ní bàbá tí wàá ní bẹ̀rù ọlọ́run kò sí tàbí ṣùgbọ́n yọ bẹ̀rù nǹkan míì tí ò tọ́ lọ. atúbọ̀tán rẹ̀ ò sì ní dà. sábàbí ẹlẹ́kẹ̀rin òun náà ni husnu dhanni billah kájà ni tó ti pé ń ro rere ro ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹmẹ́sẹ̀ jẹ́ ni tó já kàn kúrò níbi ike ọlọ́run ẹjẹ́ tó ti pé yóò fi ẹ̀mí sí pé rere ni màá bá pàdé lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá mi. ó nínú hadith sallallahu alayhi wa sallam eléyìí Jabir ibn Abdillah radiyallahu anhuma dọ́gba wa anabini la yamutunna ahadukum illa wa huwa yuhsinu dhanna billah rawahu al-imaamu Muslim ẹnìkan nù yín àgbọ̀dọ̀ gbà láti kú àyàfi nípò pé ó ń ro rere ro ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa gbogbo ẹni tí wọ́n ti ń ro rere ro ọlọ́run tọ́ba dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run láti múra láti jẹ́ mùsùlùmí láti jẹ́ ẹni tí ń tẹ̀lé lánàá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam má wàá kúkú lé ayé àfi pẹ̀lú pọ́ǹrọ̀ rere ru ọlọ́run rere ọ̀jẹ̀ tiẹ̀ ẹgbàá wa mi tún alátọ́dọ̀ Anas ibn Malik radiyallahu anhu ó ní arákùnrin kan ó ń pọ̀kọ́ akú lọ́wọ́ lójú ayé anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi wa bẹ̀ anabi wa sọ fún yín pé kayfa tajiduk báwo ló ṣe rí kí ló ń ṣẹlẹ̀ sí ọ báyìí arákùnrin yìí dáhùn ó ní arjullaha wa akhafu bí márùn kan kí n rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́ ẹ̀rù àwọn ẹ̀ṣẹ̀ mi sì ń bà mí. فقال رسول الله صلى الله عليه وآله وسلم النبي وأجات الله كما با أو لا يجتمعان في قلب عبد لا يجتمعان في قلب عبد في مثل هذا في مثل هذا الموطن إلا أعطاه الله ما يرجوه وأمنه مما يخاف رواه الإمام ابن ماجه بسند حسن أنا بن كمجي يولك بجا سنو كارو ìbẹ̀rù ọlọ́ ìbẹ̀rù ẹ̀ṣẹ̀ téèyàn ti ṣẹ̀ kéèyàn sì máa ran kan fún orí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́ nǹkan méjèèjì yóò lè péjọ sínú ọkàn ẹrú kan nírú kòtò ọwà tó ń pọ̀ kakú lọ́wọ́ yìí ẹ̀yà fi kí ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa kó fún ọ ní nǹkan tó ara kan kó sì fi ọ láyà balẹ̀ níbi ń tàn bẹ̀rù torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn aṣíwájú wa rere àwọn jẹ́ni tó ṣe pé wọ́n máa fẹ́ káwọn èèyàn bá wọn sọ̀rọ̀ nípa àkè ọlọ́run àti bí ìkè ọlọ́run ọba ti ṣe fẹ̀ tó ní ìgbà tí ikú bá dé torí ẹ̀ la ṣe rí ẹnìkan nínú àwọn aṣíwájú rere tó ń jẹ́ al-Mu'tamir ibn Sulaiman at-Taymi ó ní bàbá mi wọ́n sọ nígbà tí wọ́n ń kọ́ lọ́wọ́ wípé ìwọ Mu'tamir máa bá mi sọ̀rọ̀ nípa àwọn àjẹkùn Ọlọ́run eléyìí tọ́lọ́ wọn bá ṣe fáwọn ẹrú rẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan láyé ọ̀tọ̀ọ̀tọ̀ la'alli alqa Allah wa ana hasanu dhanni billah. látàrí ọ̀rọ̀ tó ń bá ń bá mi sọ yín pàdé Ọlọ́run lẹ́ni tó ti pé èrò rere ni màá ní sí Ọlọ́run ọba ẹlẹ́dàá wa. nínú àwọn sábàbí eléyìí tí máa jẹ́ kátùbọ̀ téèyàn ọ̀dà oná ni atẹ́wọ́bà ká túbà lọ sọ́dọ̀ ọlọ́ nítorí pé àwọn ẹ̀ṣẹ̀ wa àwọn ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ pọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa aláforíjì sí ni ẹni tó bá túbà ọlọ́run ọbọ̀ gba tútúbà rẹ̀ ẹni tó bá tọrọ àforíjì ọlọ́run ọbọ̀ foríjì ọlọ́run sọ nínú alukur'an ó ní wa tubu ila Allahi jami'a ayyuhal mu'minuna la'allakum tuflihun ẹ túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba alápapọ̀ ẹ̀yin olùgbàgbọ́ òdodo kẹ́lẹ́ bá sóríire ẹ má jẹ́ kí wọ́n fẹ́ nìkan nú yín sílẹ̀ láì jẹ́ pé òun náà tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run aláforíjìn lọ́lọ́run tí ẹ bá tọrọ àforíjìn Ọlọ́run ọba òforíjìn tó bá foríjìn yín tán yóò tún mú yín ṣoríire nínú àdìsá nàbẹ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ntòfin ni lọ́kàn balẹ̀ nípa pé tá a bá tọrọ àforíjìn Ọlọ́run ọba yóò foríjìn wa òun náà ni ohun tó wá nínú hadith eléyìí tí imaamu Tirmidhi tó gbé jáde ikú anabi sallallahu alayhi wa sallam ó ní inna allaha yaqbalu tawbatal abdi ma lam yugharghir ọlọ́wọ́n ọba yóò máa gba ìtúbà ẹrú lópin ìgbà tí ẹrú ọba ti máa pọ̀ kakú lọ́wọ́ tó bá di pé yẹn ń pọ̀ kakú lọ́wọ́ àsìkò yìí ni wọn ò ní gba tútú ẹ jẹ́ ká túbà kótó dìgbà yẹn ẹ jẹ́ ká túbà kótó dìpá pọ̀ kakú lọ́wọ́ má sì lọ túbà rẹ lára títí di dọ́gbìn dàlùkìyàmà anabi sallallahu alayhi wa sallam onílà tanqati alhijratu hatta tanqati at-tawbatu wala tanqati at-tawbatu hatta tatlu'a ash-shamsu min maghribiha anabi sallallahu alayhi wa sallam oníwọ̀n ní tilẹ̀kùn hijra ó dìgbà tí wọ́n bá tilẹ̀kùn tútúbà wáyé o wọn ò ní tilẹ̀kùn ti ó dìgbà tí oòrùn bá gba ibi tí tí máa wọ̀ ìjọ gbẹndàlù kìyàmù ẹni tí ọba tó bá kó tó ìjọ gbẹndàlù kìyàmù ó ṣera rẹ̀ torí ẹ lọ́lọ́ ń sẹ́ ń pa kíyèsí wa ká yára tètè lọ sí di tọrọ àforíjì wasari'u ila maghfiratin min rabbikum wa jannatin 'arduha as-samawati wal ardu u'iddat lil muttaqin ọlọ́ni ẹ yára lọ sí di àforíjì lọ́dọ̀ olú ẹlẹ́dàá láti wọ àlùjánnà eléyìí tó pé ìbò rẹ̀ fífi àwọn sánmà méjèèje àti ilẹ̀ méjèèje ni a pèsè àlùjánnà yìí kalẹ̀ fáwọn ẹni tó ti pé wọ́n ń páyọ̀ ọlọ́run ọlọ́run dákun ṣàánú wa dáwọn àánú ọjọ́ kan nínú àwọn ẹni tó fa àlùjánnà tó fi sèkẹ́ wọn má ti wá lọ́kàn nínú àwọn ẹni tó ti pé iná tó ọdá ló fi jó wọn tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù sábàbí ẹlẹ́kẹfà nínú àwọn sábàbí tí máa jẹ́ kí àtúbọ̀tẹ́yìn ọjà onáni alkhawfu min su'il khatima kéèyàn ọjọ́ ní ti ń bẹ̀rù àtúbọ̀tán abú abu huraira radiyallahu anhu ọgbà ẹgbà wá wá látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam anabi náà gbẹgbà wá wá látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa anabi ní qala qala allahu ta'ala ọlọ́run ọba tó ga sọ pé wa izzati wa jalali mo fi títóbi àti gbígbàngbà mi mo fi la ajma'u li abdi amnayni wala khawfayni wípé wọn ò ìbàlẹ̀ ọkàn méjì àti ìbẹ̀rù méjì ìní papọ̀ fún ọ̀kan nínú àwọn ẹrú mi in huwa aminani fi dunya tí ọkàn ẹrú tó bá balẹ̀ sí pé ń tó bá wù Ọlọ́run kọ́lọ̀ wọn bó ṣe fún nílé ayé ni wọ́n ń tẹ̀lé basubasu wọ́n ń tẹ̀lé gàwgàw ó ń ṣe bó ti ṣe fẹ́ ó ń wí tó wù kò tí ẹ fi làkọ bẹ̀rù ọgbà pé kí wọ́n kọ wa kò sí èyí tí wọ́n akhaftuhu yawma ajma'u ibadi ọlọ́ni máa sẹ́rù bá lọ́jọ́ tí máa kó àwọn ẹrú mi jọ gbogbo ẹni tó bá ti fọkàn balẹ̀ sí pé òun ọ̀bẹ̀rù kò sí ntọ́kàn ntọ́ba wọ ọlọ́run kó ṣe ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa yọ sẹ́rù bá tọ́ba ti lọ́la gbẹ̀ndà kìyàm wa in huwa khafani fi dunya àmọ́ tó bá yẹ pé ìwọ bá jẹ́rú tó ń bẹ̀rù Allah nílé ayé wa ń bì amintuhu yawma ajma'u ibadi.

ọjọ́ tí màá kó àwọn ẹrú mi jọ Abu Nu'aym àwọn ni wọ́n gbé adé fi jáde nínú tírà wọn al-Hilya bi sanadin hasan gba ọ̀nà kátó dára nínú àwọn sábàbí eré tí máa jẹ́ kí àtúbọ̀tán da òun náà ni as-sadaqa mi máa ṣe sàrà nítorí àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam oní sanaa'il taqi masari'a as-su' rawahu al في معجمه الكبير بسند صحيح ولا النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم واني إساري تنبنسي يوم مواليابو níbi àwọn ìṣẹ̀lẹ̀ aburú ẹni tí bá ti ń sa àwọn dáadáa tó bá ti ń ṣe àwọn rere rere àti dáadáa tó ń ṣe yẹ ọlọ́wọ́ máa fi sọ yọ́ máa fi là ọ́ yọ́ máa fi dáàbò bò ọ́ níbi àwọn ìṣẹ̀lẹ̀ ẹbú àwọn àjálù aburú àwọn àrélù tí ọ̀dà ọlọ́wọ́n máa sọ níbẹ̀. báwo la ṣe wá fẹ́ mà pípé lágbájá nínú àwọn èèyàn tó kú tó lọ àtúbọ̀tán rẹ̀ dáa àwọn àmì wà tá a fi dá àmọ́ pẹ́ni tó kú tó kú yìí àtúbọ̀tán rẹ̀ dáa tẹ́wọ́ gba àwọn àmì eléyìí ti ń tọ́ka sí pé àtúbọ̀tán dáa kọ́lọ́ ẹlẹ́dàá wa kó jẹ́ kí àtúbọ̀tán gbogbo wa náà dáa. alákọ̀ọ́kọ́ anọ́tò bí kalimati tawhid kọjá pé kó o tó lọ kó o lé ayé ń bí gbólóhùn tó wí káyìn tó tún sọ̀rọ̀ mí lẹ́yìn rẹ̀ má tó fi di pẹ́ mi bọ́ mọ́ ọ́lá onáni la ilaha nítorí adita nabọ muhammed sallallahu alayhi wa sallam sanabini man kana akhiru kalamihi la ilaha دخل الجنة رواه أبو داود بسند حسن أن كان تبعد كنت وكين نلا ينبي أن لا إله إلا الله ونتن هو الجنة أسفصا ike gbogbo ẹni tó bá wí náà kọ́ ló lè wúlò fún torí pé nbẹ nù àwọn èèyàn ẹni tó ti pípọ́ gbàgbọ́ ọkàn wí gbólóhùn jáde lẹ́nu ni kò lè wúlò fún gẹ́gẹ́ bí ó ti ṣe wúlò fún Fir'aun la'anahu Allah tí wọ́n bá jẹ́ mùsùlùmí gidi tó ọjọ́ ẹni tó dúró ṣinṣin lórí ìlànà anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́yẹlẹ dá wa wá fún angbọ́lọ́ yìí wé àmì dáadáa ni àmì pàtùbọ̀tán rẹ̀ dáa ni nítorí pé àlùjánnà ọ̀nà lọ́wọ́ wáyé o dìímú kìí ṣe gbogbo ẹni tó bá ti wé tó bá ti wá kú tó bá ti lọ́la gbẹ̀ǹdà kìyàmà iná ni ọjà pálíjánnà ni ọwọ́ tààràtà láì jẹ́ kó ti kọ́kọ́ wọ nánà ọwọ́ nínú rìwáyà ti imam ibn hibban rahimahullah النبي صلى الله عليه وآله وسلم ولمن كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة وإن أصابه ما أصابه أن كان تبعك لا إله إلا الله قلنا لا سكين نلا يكتو دي بوكو يا الجنة قد أقسكين تسلسي تسلسي iná wa ṣẹlẹ̀ sí wọn ó ṣeéṣe kó kọ́kọ́ wọ nánà ni ṣùgbọ́n kò ní í ṣègbè ẹlẹ́kejì nínú àwọn àmì eléyìí tá a fi máa mà wípé àtúbọ̀tán dáa òun náà ni alimọ́wòtó bẹ̀rọ̀ṣàfẹ́ jẹ̀bìn kéèyàn kú lẹ́ni tó ṣe pé iwájú orí rẹ̀ ń làágùn gbogbo ẹni tó bá kú tó jẹ́ mùsùlùmí tí iwájú orí rẹ̀ ń làágùn eléyìí túmọ̀ sí pé àtúbọ̀tán rere iná lọ́jẹ́ tiẹ̀ àti kókó ní mọ́mìnì ni lópin ìgbà tó bá jẹ́ mùsùlùmí o tí èsì aládàáda alẹ̀ tí èsì ẹni tó yapa sí ìlànà sànẹ́bà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam amẹ́nìkan yapa sí ìlànà anabi sallallahu alayhi wa alihi wa sallam àbọ̀jẹ́ kèfèrí àmì pé ó rí ìpàtí orí wàhálà ni kó tó di kókó ńlẹ̀ ayé. anabi wa sallallahu alayhi wa sallam ó ní mawtul mu'mini bi'araqil jabin múmìnì máa kú ni tóógùn tóógùn níwájú orí ẹ̀ múmìnì á máa kú ni tòógùn tòógùn níwájú orí ẹ̀ alimami ahmed àwọn ni wọ́n gbé ẹgbàá wáyé jáde gba ọ̀nà kan tó kún régé. sábàbí kẹta nínú àwọn àmì láti ike rẹ̀ dá onáni kéèyàn kú ní òru ọjọ́ àbọ̀sán ọjọ́ ẹni tó bí ilẹ̀ ti ṣe sú lọ́jọ́ alhamis iná lọ́sàláìsì àbókú lẹ́yìn ìgbà tí ilẹ̀ má lọ́jọ́ jùmọ̀à láwọn àkókò tí ń bẹ láàrin ilẹ̀ má sí ìgbà tó rùn ọwọ́ ẹnikẹ́ni tó bá kú lásìkò yìí àmì gbàtúbọ̀tán rẹ̀ dání o ó kú lásìkò yẹn kì í ti pọ́ para rẹ̀ o lọ́lọ́ kó mẹ́tẹ̀lẹ́ jẹ àbọ̀ sọ̀rọ̀ rẹ̀ láti lè pẹ̀tẹ́sì alájà mẹ́wàá ọwọ́ afẹ́ kórìí rẹ̀ ọfọ́ dànù bọ́lá ọba ti ṣetán tí ọkọ ọkàn fẹ̀sìn lóhun tọ́sẹ̀kùn nù gbèsè ayé rẹ̀ ni orí ọfọ́ dànù ó sùn máa jẹun. torí di eléyìí má fọwọ́ ara rẹ̀ para rẹ̀ ẹni tọ́lọ̀ ń bá kádàrá pé kó kú lásìkò yìí àmì pátùmọ̀tán rẹ̀ dànù nínú ẹgbàá wọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam ó ní ma min muslimin yamutu yawmal jumu'ati aw laylatal jumu'ati illa waqahu Allahu fitnatal qabr رواه الإمام أحمد والترمذي بسند حسن النبي صلى الله عليه وآله وسلم وني مسلم يكون كل جمعة أبي لور أجا جمعة أي في قلهم أبوصا قال قبع نبي أدو ساري الإمام الترمذي أتي أحمد بن حنبل أو أني ما في جادي باونا كتوسي بوغوريجي جاتلي بايوا ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá kádàrà kpoku lọ́jọ́ Jímọ̀ tó sì jẹ́ mùsùlùmí irú dáadáa ti ń retí wọn nù. nínú àmì pátùmọ̀tàdá onáni al-istishhadu fi sahatil qital kéèyàn kú lójú ogun ogun tá nítorí àti gbẹ́sìn ọlọ́run ọba ga al ojú ogun ni wọ́n kú sí eléyìí túmọ̀ sí pé àtúbọ̀tán rí ọ̀dà nínú àdìsá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní lè ṣahidi ẹ̀ńdàlọ́hì sí dùkìsọ́ọ̀lù wọ́n ní àwọn dáadáa mẹ́fà ń bẹ fún gbogbo ẹni tó bá kúkú ṣahidi lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa alákọ̀ọ́kọ́ yughfaru lahu fi awwali duf'atin min damihi wọ́n ní tí ìsì alákọ̀ọ́kọ́ nínú ẹ̀jẹ̀ ara rẹ̀ bá ti tú jáde tàì tú jáde ọlọ́run ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ fún un alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́kejì nínú dáadáa tí ń bẹ fún tí wọ́n pè mẹ́fà lọ́dọ̀ ọlọ́run onáni wàyẹ̀rọ maq'adahu fil janna yóò rí ibùgbé rẹ̀ nínú àlìjẹ́nà tààràtà dáadáa ẹlẹ́kẹta onáni wa yujaru min adhabil qabr ọlọ́run ọ̀la yóò sọ níbi ìyà sáré ẹlẹ́kẹrin onáni pé ya'manu ya'manu al-faza' al-akbar yóò jẹ́ ẹni tó ti pọ́kàn rẹ̀ balẹ̀ ìbẹ̀rù ńlá ìṣẹ̀rùbani ńlá eléyìí tó ti pé yóò ṣẹlẹ̀ lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà kò ní ṣẹlẹ̀ sóhun ẹlẹ́kàrún wọ́n yóò xẹlẹ̀ xẹlẹ̀yẹtẹ̀ ìmán wọ́n gbé ẹ̀wù tòkẹ́tìlẹ̀ eléyìí tó jẹ́ ti gbàgbọ́ òdodo wọ́n gbé wọ́n lọ́rùn ẹlẹ́kẹfà wọ́n yóò zawọ́jú minal xuuri lẹ́yìn ọlọ́run ẹlẹ́dàá wa yóò fún níyàwó láàrin àwọn obìnrin àlùjẹ́nà àwọn ẹlẹ́yinjú gẹ́ bákan náà eléyìí tó jẹ́ pọ́wọ́ akáyìn wọn náà ni wa yashfa'u fi sab'ina insanan min aqaribihi yóò sì pẹ̀fẹ́ yàn àádọ́rin nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́ba di lọ́la gbẹ̀ndàl kìyàmà al-Imam Tirmidhi ló gbé jáde ní sanadin sahih gbọ́ ọ̀nà kan tó gúnrégé nínú àwọn àmì eléyìí tá fi máa dá mà onáni alimọ́tò bẹ́ẹ̀ lọ́rọ́ kéèyàn tẹ́rì sódò àmì pé àtúbàtà rẹ̀ dànù àmàlókùn ìgbà tó bá jẹ́ mùsùlùmí àìmọye káfíìrì ní kú sódò àmì pé wọ́n sì yà jẹ́ àmọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ní pọ́tẹ́rì sódò ọlọ́ndàkùn mọ́sàwá ní kèfèrí tí mùsùlùmí bá wá kú sódò kìí máa ṣe ẹran odò ambọ̀sibọ́sí àwọn kan wọ́n á sọ pé olúwẹ̀rí olọ́gbẹ̀mí rẹ̀ olúwẹ̀rí làwọn ń sìn ajẹpẹrun olúwẹrí lélẹyìn a bẹẹ bá dán wò pẹ̀lú mùsùlùmí ọdájú kókò ọpọnjọ ikpe gbókù mùsùlùmí túláàsì òkú ọpọnjọ gbogbo yín pátá iná lẹẹdẹ rosari nítorí báwọn mùsùlùmí fi àlàyé wọn ṣeré wọn sì fòkù wọn ṣeré bíi ti wùlé òkèrè mà nínú àmì eléyìí tó tún jẹ àmì pàtùbọ̀tẹ́ta ọ̀nà ni alimọ́tò bẹ̀lẹ́ hẹ́dìm kí àlàpà kówó pààyàn kọjá pé ilé ló wó pààyàn gbogbo ẹnikẹ́ni tí ilé bá wó pa àmì ni lórí pé àtúbọ̀tán rẹ̀ dáa eléyìí tí o túmọ̀ sí pé kọ́ ọ máa lọ sùn sábẹ́ ẹ̀bì tí o o túmọ̀ sí pé kó o rí pé ẹ̀bì títí fẹ́ wó kọ́ ẹ jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n lọ máa sùn torí pé ọ fẹ́ jẹ́ kí àtúbọ̀tán rẹ̀ ọ̀dà kẹ́là bákan náà alimọ́tò fi tọ́ àrùn kọjá pé àjàkálẹ̀ àrùn ọ̀wà látàrí àjàkálẹ̀ àrùn ló fi kú ẹnikẹ́ni tó bá kú kú irú eléyìí tó ti jẹ́ mùsùlùmí gidi tọ́jà ní síntẹ́lẹ́ lánàá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àmì pàtùbọ̀tà rẹ̀ dání bí àjàkálẹ̀ àrùn eléyìí tó gba yìí kanísì kọ́lọ̀ ń bá wa kó kó ìyẹn covid nineteen ẹni tó bá bá bẹ́ẹ̀ kó tó ti jẹ́ mùsùlùmí àmì pàtùbọ̀tà dání sábàbí àlámà ẹlẹ́kẹjọ àmì ẹlẹ́kẹjọ táàfin mà ìpè eléyìí báyìí àtúbọ̀tán rẹ̀ dá òun náà ni al irun rúnrún òun náà ló ṣe sábà fi kú rẹ̀ nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam anabi ní aṣ-ṣahidu khamsa àwọn márùn màláwọn ni làámà máa pè é ṣàhídì al-mat'un ẹni tó kú látàrí àjàkálẹ̀ àrùn wal ẹni tí inú rún títí tó fi kú wal ẹni tó tẹ̀rì wa sahibul hadim àti ẹni tó ti pé ilé wó pa. والشهيد في سبيل الله أتاني تقو سجوكم إليس أنجا أتكبسني الله وبقى متفق عليه الإمام البخاري أتي مسلم أو أني وقف من عمي إليه أتو في ما دام يكي لغدا قوي كتودا أتنبتان رأيك سوا ونعني كان لك الموت غازيا في سبيل الله أني تجادي lójú أكون kó ń lọ الله sójú àná ọlọ́run bákan náà alimọ́tò fi sabilillah ẹni tó kú sójú ọ̀nà ọlọ́run bákan náà alimọ́tò lẹ́dọ̀kọ́ ẹni tó kú látàrí pé ọ̀kan nínú àwọn kòkòrò rẹ̀ lọ́gàn tó fi kú ìbá àjá kéke ìbá àtìjẹ́jò ìbá àtìjẹ́ kankan gan àwọn ẹni wọ́n gàn títí tó fi kú gbogbo ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ àmì gbé àtúbọ̀tán dání ọwá nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní máa ń fasọ́lẹ̀ fi sabilillah ẹnikẹ́ni tó bá jáde ńlẹ̀ rẹ̀ nítorí tọ́lọ́ sójú ọ̀nà ọlọ́run fọmẹ́tà ọkọ̀tẹ́l tọ́wákú àbí wọ́n ti pa fọwọ́ ṣahid onítàn ti di ṣahid yọ. ọwọ́ kọ́sọ́t fòfarasọ àbẹ́nikẹ́ni tí ẹṣin rẹ̀ tó bá gún kẹsẹ́ tọ́wọ́ àtàrà bẹ́ẹ̀ tó fi kú ọwọ́ bá ìrùhù àbí kó tiẹ̀ jẹ́ pé ràkúnmí rẹ̀ òun náà ló gún kẹsẹ́ títí tó fi kú ọwọ́ lẹ́dọ̀kọ́tò hàmà àbí kó tiẹ̀ jẹ́ pé àwọn kòkòrò lẹ̀ àwọn náà ni wọ́n gan títí tó fi kú aw mata aw mata ala firashihi bi ayyi hassin sha'a Allah fa huwa shahid àbí tiẹ̀ kú tí ó rí ìtẹ́ rẹ̀ pẹ̀lú okú yòówù tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa bàbá kọ pé tó sì jẹ́ kójú ọ̀nà ọlọ́run lonítọ̀hún tọ̀ lọ láti jagun sójú ọ̀nà ọlọ́run wa inna lahul janna shahidin yóò sì rà àlùjánnà wọ̀ Abu Dawud rahimahullah ọlọ́gbẹ̀gbà wáyé wa gba ọ̀nà kan tó ti pé ó sún wa ó gúnrégé nínú àwọn sábàbí àmì dáàfin máa mà wípé lágbájá yìí àtúbọ̀tán rẹ̀ dá ọ̀nà ni mautul mar'ati fi nifasiha kóbìnrin ó kú nígbà tí ń rọbí lọ́wọ́ obìnrin tó ti pé ń rọbí ọfẹ́ fi máa lọ lọ́wọ́ bá gbẹ̀mí rẹ̀ tọ́ba ti jẹ́ mùsùlùmá tọ́jà ní tí ń tẹ̀lé tá nàbì sallallahu alaihi tẹ̀sìntẹ̀sìn tí ìfẹsìn ṣeré eléyìí ọmọ jẹ́ àmì àpẹẹrẹ táàfin mọ̀ pé àtúbọ̀tán rẹ̀ dá bákan náà sábà àlá àmì ẹlẹ́ẹ̀kẹtàlá ọ̀nà ni mọ́wótóńbédà ẹ̀sẹ̀l kéèyàn kú látàrí ikọ́ fèrè owó kọ́ owó kọ́ títí ikọ́ yìí ló wú títí tó fi kú gbogbo ẹni tó bá kú bẹ́ẹ̀ ọ̀nà tó máa jẹ́ pé àmì ni lórí pé àtúbọ̀tán rẹ̀ dá yóò rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní alqatlu fi sabilillahi shahada alqatlu fi sabilillahi shahada walḥarku shahada ẹni tí wọ́n bá pa níbi títí ń jagun sójú ọ̀nà ọlọ́run ó kúkú ṣahidi ni o ẹni tí iná bá jó pa tó fi kú ó kúkú ṣahidi ni o wal gharqu shahada ẹni tó tẹ́rì tó fi kú ikú ṣàyídí ló kú ọ ó sàn lè ṣàhádà ẹni tí kọ́ fèrè tó wú títí tó fi kú onítọ̀ náà ṣàhádà ni ò ṣàyídí ni ò wàlúbọ́sùn ṣàhádà inú lórun títí tó fi kú ṣàyídí lọ náà alimami Tabarani àwọn ni wọ́n gbé ẹgbàá wáyé jáde fi Mu'jamihi al-Kabir nínú tírà wọn àdéhìí ó sì jẹ́ àdéhìí tó ṣe kó nìkan ọ̀dà fẹsẹ̀ rìn lẹ̀ àmọ́ tá a bá wò mami tá a wò mami tá a wò mami tọ́jọ́ ó ṣe é ṣe ká lè kà á ká fi sẹ̀rí. àmì ẹlẹ́kẹrìnlá ó náà ni kéèyàn kú kéèyàn kú lórí wípé ó ń dáàbò bo dúkìá rẹ̀ ẹnìkan fẹ́ gba dúkìá rẹ̀ lórúkọ pọ́ǹfẹ́ jí wọ́n fẹ́ gba dúkìá rẹ̀ lórúkọ pọ́ǹfẹ́ fọwọ́ ọlá gbọ́ lójú wọ́n fẹ́ gba dúkìá rẹ̀ lórúkọ pọ́npájú ọlọ ìwọ wò ọgọ́jú ọlọ òun sì gbájú ọlọ òun ti gba dúkìá rẹ àgbàgbé ni àyàfi tó bá yẹ pé ẹlẹ́kọ̀ọ́ ọ̀run òní bá ń polówó fún ọ torí ẹ̀ ńlá ọmọ abèrè owó yun gba owó rẹ darí ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ó polówó fún ọ kò polówó fún ọ kélékù ọ̀run ó polówó fún ọ náà wàá gbìyànjú láti dáàbò bo ra rẹ wàá dáàbò bo dúkìá rẹ tó bá yẹ pé ibi tó ti ń dáàbò bo dúkìá rẹ pé kẹ́nìkan máa jìgbé mọ́ lọ́wọ́ lọ́lọ́run bá ti kádàrá pé kó kú òkú kù ni ikú tó da lélẹ́ yẹn ọba dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run àmì rere lélẹ́ yẹn lórí pátúbọ̀tán rẹ ọ̀dà bẹ́ẹ̀ náà ni ẹni tó bá kú lórí pé ń dáàbò bo ìyàwó ẹ̀ ọ̀ ń sọ ìyàwó rẹ ọ̀ ń dáàbò bo ewu wa ń bọ̀ ewu yẹn wá fẹ́ ṣe ìyàwó rẹ wọ́n wá dá yà kú láti dáàbò bò láti wá ìsọfún eléyìí lọ́wọ́ àti sábàbí tí wọ́n fi kú tó fayé sílẹ̀ àpẹẹrẹ ńlá lélẹ́yìí lórí pàtùbọ̀tán rẹ̀ ọ̀dà wàrí dáadáa gbà lọ́dọ̀ Allahu Rabbul Alamin bẹ́ẹ̀ náà lẹni tó kú lórí pé ń dáàbò borí ara rẹ̀ ẹnìkan fẹ́ pọ́ ń dáàbò bora rẹ̀ ìwọ náà ó gbé nǹkan já tiẹ̀ náà pé kàkà kọ́ pàmì ẹ̀mí níyà pọ́ ọlọ́run akádàrà pé kọ́ yáwọ́ ju ọ lọ ọwọ́ àti bẹ́ẹ̀ ó ṣe kú pọ́ tó o bá kúkú ru eléyìí ikú dáadáa ni kú tó kú o anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam oní man qutila duna malihi fa huwa shahid ẹnikẹ́ni tí wọ́n bá ṣe kú nítorí pé ń dáàbò bo dúkìá rẹ̀ shahidi ni irú wọn o wa man qutila duna ahlihi fa huwa ẹni tí wọ́n bá pa látàrí pé ń dáàbò bo ìyàwó rẹ̀ tọ́lọ́wọ́n ẹlẹ́dàá wá ní kọ́ bá bẹ́ẹ̀ kú shahidi lélẹ́yìn àmàjẹ́ o wa man qutila duna damihi ẹni tó bá yẹ kí wọ́n pa nítorí pé ń dáàbò borí ara rẹ̀ fahuwa shahid òun náà kúkú shahid ni o. wa man qutila duna dinihi fahuwa shahid ẹnikẹ́ni tó bá pa nítorí pé ń dáàbò bẹ́sìn rẹ̀ shahid ni al-imam at-Tirmidhi olùgbẹ́gbà wáyé jáde bi sanadin sahih. bẹ́ẹ̀ náà ni ẹnikẹ́ni tó ṣe pé ìjì omi òun náà ni ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa ìlóníkọ́sẹ̀lẹ̀ eléyìí lọ́wọ́ àṣekú pa ẹnikẹ́ni tó jẹ́ pé eléyìí ló jẹ́ sábàbí ikú rẹ̀ tó sì jẹ́ mùsùlùmí àtúbọ̀tán onítìǹ da àpẹẹrẹ ni lórí pé yọba dáadáa pàdé lọ́dọ̀ ọ̀lọ́ Ummu Haram ọgbà ẹgbà wọ́ọ̀rọ̀ wa látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam oní al-ma'idu fil bahri yusibuhu al-qays lahu ajru shahid wal-ghariqu lahu ajru shahidaini anábì sallallahu alayhi wa sallam. ó ní omi eléyìí tí máa pò pọ̀ tó bá pé bẹ nínú omi níjì omi yìí ti ń jà ńlọ́wọ́ ebi kí ẹtì ẹ̀bì èébì tẹ bì yẹn yọ́ọ́ máa jẹ́ ntí ó jẹ sábàbí tẹ́fì gbalada ẹni tó kúkú ṣahid bá wá sínú odò látàrí omi tí ń jà falahu ajru shahidaini yọ́ọ́ gbalada ṣahidi méjì eléyìí túmọ̀ sí pé àwọn nǹkan àtàwọn nǹkan míì tálàyé rẹ̀ tó ń bọ̀ àwọn náà làwọn nǹkan eléyìí tẹ́sí islam sópè ní àwọn àmì àti àpẹẹrẹ táàfin máa dáàmà báwo ni lágbájá tó kúkú rẹ̀ àbí òkúkú rẹ̀ sátúbọ̀tán rẹ̀ dá àbí ọ̀dá tó súnmọ́ kápẹ́ yọ bá dáadáa pàdé lọ́dọ̀ Allah àbí kò ní í bá dáadáa pàdé lọ́dọ̀ rẹ̀ kọ́lọ́ ẹlẹ́dàá wa kó ṣàánú wa kó jẹ́ ká bá dáadáa pàdé lọ́dọ̀ rẹ̀ kọ́lọ́ ẹlẹ́dàá kọ́kọ́ wa kó lè wá jìnnà sí gbogbo kọ̀dá kọ̀tọ́ aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين عباد الله nínú سبب sábàbí nínú àwọn táàtù fi máa dáàmà pé lágbájá yìí ó kúkú rin àtúbọ̀tán rere ó sì jẹ́ tiẹ̀ ó náà ní àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kejìdínlógún ẹni tó ti dé níwájú olórí olùdarí ìlú tó jẹ́ ọba olùṣèjọba tó jẹ́ alábòsí olùyàwó ìyànjẹ olùdínàmáwọn. lọ́wọ́ á ti dé níwájú rẹ̀ tó pè lọ síbi dáadáa ṣíṣe tó sì sọ fún nípa àtúbọ̀tán àbòsí ìrẹ́jẹ eléyìí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ inú wa bí ọba inú bí ẹni tí àkóso ìjọba wà lọ́wọ́ rẹ̀ yìí lọ́ba pa á èmi nírú rẹ̀ ọmọ wa bá sọ̀rọ̀ ọmọ sọ pé a ṣe nǹkan kan kọ̀ da àti pé ń báyìí báyìí báyìí lọ́yẹ ká ṣe lẹ́nu ẹ̀ rárá o ẹnu kékeré àìsí tó bá hàn yọ ẹnu adìẹ kó lọ yẹ ká ti gbọ́ torí ẹ ọwọ àti pupa anabi muhammed sallallahu alaihi wa sallam ó fi hàn wá pé àtúbọ̀tán rere ti jẹ́ tonítọ̀hún nítorí àdìsá anabi sallallahu alaihi wa sallam tó ní sayyidu shuhada hamza abdul muttalib anabi ní ẹni tó jẹ́ aṣíwájú fún gbogbo àwọn ṣahidi pátá polongodo ọ̀nà ni Hamza ọmọ Abu Talib ọmọ Abdul Muttalib lọ́jọ́ máa ya bàbá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ورجل قام إلى إمام جائر فأمره ونهاه فقتله رواه أبو عبد الله الحاكم في كتابه المستدرك بسند حسن بكنا ẹni tó ti kó ó ti dé níwájú olórí alábòsí òun á fòrò rẹ pé kó ṣe dáadáa ọkọ̀ ìbàjẹ́ fún olórí ìwà kúkú bẹ́ẹ̀ lórí lọ́ba pa eléyìí náà aṣíwájú náà máa fáwọn ìjọba kúkú ṣàhídì eléyìí túmọ̀ sí pé ká lè níwájú àwọn alábòsí ayé ká sòótọ́ níwájú àwọn ẹni tó ṣe pé wọ́n máa rí àwọn èèyàn jẹ àwọn náà sì ló lórí lórí wọn ọ̀nbẹ nínú nǹkan tí

ọjọ́ èèyàn kéèyàn ọjọ́ olùrí àwọn èèyàn jẹ àwọn mẹkúnnù ti ń bẹ lábẹ́ rẹ̀ wọn àrí múmi rárá kẹ mẹ́wàá sòdodo fún ẹ sòdodo fún ẹ pé lọ síbi kó ṣe dáadáa ẹ kọ ìbàjẹ́ fún bọ́lọ̀ ń bá kọ pé títa yín náà ni ó ti wá kò sí wàhálà ń bẹ nítorí pé kò tí ò ní sáàfì mọ̀ pàtùbọ̀ tán dáa wọn náà ní kéèyàn fúnra ara rẹ̀ kọjá kéèyàn ń béèrè lọ́dọ̀ lọ ìyẹn ń tọrọ lọ́dọ̀ ń gbogbo gbà ìyẹn ń ṣàdúrà pé kọ́lọ́run ẹlẹ́dàá ọ kójú kò kúkú jẹ́ pé lódodo lẹ́ bá ń tọrọ nǹkan tẹ̀ tọrọ yìí ti tọrọ kú bá wọn pẹ̀lú pẹ̀lú صلى الله عليه وآله وسلم ولمن سأل الله الشهادة من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه رواه مسلم ẹnì kan tí bá ń tọrọ lọ́dọ̀ ọlọ́run pé kú ṣahidi ló ń fẹ́ kú òun fẹ́ kú sójú ogun ni láti gbẹ̀sìn ọlọ́run ọba ga tó bá jẹ́ pé ń tọrọ eléyìí ti ń tọrọ yìí lódodo ń tọkàn rẹ̀ wá ní kì í ṣe kórí ahọ́n lásán ó sì gba tí ń wé ọgbà lérò pé bóun ti ṣe fẹ́ kásùnbọ̀ tó wọn jẹ́nu ọlọ́run ẹlẹ́dàá wa yóò mú dé ipò àwọn ẹni tó kúkú ṣàyídí kọ́dà kó ṣe pé ilé ló ń tìǹ bá kú sí ó kú sórí ìtẹ̀rẹ̀ Al-Imam Muslim ló gbé jáde nínú nǹkan tó ti jẹ́ àpẹẹrẹ pátùbọ̀tán dá onáni kéèyàn kú sí ẹnu bodè àwọn orílẹ̀-èdè Islam kọjá pé ìwọ ń sọ ẹnu òlu ọ̀ ń sọ ẹnu bodè nítorí káburú ọmọ bá wọlé wá bá àwọn mùsùlùmí nítorí kí ìjàmbá ọmọ bá sí wọn ìwọ ń fi àlàáfíà tiẹ ò ń fi sílẹ̀ nítorí káwọn jàmáà gbogbo káwọn lè bá àlàáfíà ọ̀dájú ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ dáadọ́ jẹ tiẹ o lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa. anabi wa sallallahu alayhi wa sallam olófin àwa nínú ọ̀kan nínú àwọn ìgbà wọ́ọ̀rọ̀ kíké dáadọ́ jẹ táwọn ẹni tó bá gbé ẹnu bodè làwọn bá dúró sí. àpẹẹrẹ ẹlẹ́kọ̀ọ́kànlélógún onáni ad-da'watu ila sunnati waqta insirafi an-nasi anha kẹ́yìn ọjọ́ ẹni tí ń pèpè lọ sí di sunna ẹ ti sunna ànábì mu ẹ má fi lànà ànábì sallallahu alaihi wasallam ẹ má fi sílẹ̀ àníbẹ̀ lórí eré wà òní ẹjẹ́ ajé káwa náà máa ṣe eléyìí báyìí àpẹẹrẹ ni àmì ni eléyìí ti ń tọ́ka sí pé èèyàn ń wá àtúbọ̀tán tó dáa àtúbọ̀tán onítàn yóò sì dáa pàápàá jùlọ àkókò ìgbà tí wọ́n ń pèpè lọ sí di súnà gbogbo tolórí tẹlẹ́mù àwọn èèyàn wọ́n ti kọ̀yìn sí súnà àwọn ọ̀fẹ́ bẹ́ẹ̀ bó ti wà nù gbèsè ayé wa lónìí ìranu àtìbàjẹ́ àdádálẹ̀ àtàìlẹ́sìnṣe iná lọ́pọ̀lọpọ̀ fi ń ṣe fáàrí lónìí tọ́ba ló ń kéwú kan aládàádálẹ̀ náà ni tọ́ba ló ń ma ìsọkúsọ òun náà ni wọ́n máa sọ. ìlànà tó takò tà nábì sallallahu alaihi lọ́gọ́rọ̀ ni wọ́n yàn láàyò wọ́n lè pe ọmọ lẹ́yìn ṣéwù báyìí làwọn ṣe pé àwọn náà takò súnà ṣùgbọ́n ṣéwù báyìí làwọn ókè wá takò bí oní kìí ṣe pẹ́yìn takò súnà ṣùgbọ́n báyìí lẹ̀ ń tẹ̀lé ẹni tó wá takò súnà ti tún torí àsìkò yẹn gan tí gbogbo nǹkan lè yẹn iná wá dún ní máa pé súnà náà súnà ọlọmọsẹ mi lẹni tó ṣe pé yọ yapa yóò pọ lójú ọ̀nà anabi muhammed sallallahu alayhi wa alihi wa wọn wọ́n mìọ́ mìọ́ mìọ́ mìọ́ kó o lè bá a fi sílẹ̀ wọ́n ti ọ́ lórí tìrìtì ọ̀nà kó o lè bá fi rẹ àìmọye tó ṣe pé sọ àsọpánu lórí ọrọ rẹ ó sì ti torí wa lọ kú lórí súnà lọ́dọ̀ ọlọ́run ẹ̀bọ̀ ẹlẹ́dàá wa ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ látọ̀dọ̀ anábì wa muhammed sallallahu alayhi wa sallam ó ní inna min waraikum zamana sabrin lil mustamsiki fihi ajru khamsina shahidan minkum rawahu al-imam at-tabarani fi mu'jamihi al-kabir bisanad sahih anábì sallallahu alayhi wa sallam ó ní dájúdájú àwọn àkókò kan bọ̀ tó jẹ́ àkókò sùúrù ẹnikẹ́ni tó bá di súnà ní àsìkò tá à ń sọ̀rọ̀ yìí báyìí yóò máa gba aláda àádọ́ta ṣẹ̀hídì nínú ìjọ yìí ọgbà aláda àádọ́ta ṣẹ̀hídì nínú ìjọ anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yà dáhà náà di súnà mú káwọn náà tẹ̀lé fi ṣe wàhù kájáwọ́ nínú apàtí ọyọ káfi irọ́ àti ìbàjẹ́ káfi sílẹ̀ kájá ni tó ṣe é pé. ojú ọ̀nà tí wọ́n tọ̀ tí wọ́n fi sórí rẹ̀ ibẹ̀ làwa náà dúró sí kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó ṣàánú wa nínú àwọn àpẹẹrẹ táàfin màpátùbọ̀tán rẹ̀ dá òun náà ni alimọ́tò àkìbà amẹ́lẹ̀ nsọ́ọ̀lẹ̀ kéèyàn kú lẹ́yìn ìgbà tó ti sẹ́ẹ̀rì kàtá Anas ibn Malik radiyallahu anhu ọgbẹ́gbà wọ́ọ̀rọ̀ wọ́n ní tí ọlọ́run ọba ẹlẹ́dàá tó bá gbèrò rere fún ẹrú kan ọlọ́run ọba ó lò fún rere mu qalu kayfa yasta'milu àwọn sàhábà ní báwo lọ́lọ́run ọba ó ti ṣe lò anabi sallallahu alaihi wasallam ó ní bọ́lá wọn ṣe lò yàn fún rere tó bá gbèrò rere fún yàn òun náà ni yuwaffiquhu li'amalin salihin qabla al-mawt ọlọ́run ọba ó fi ṣe kòǹgẹ́ láti fi ṣe rere ṣáájú kó tó kú thumma yaqbiduhu alayhi orí iṣẹ́ náà lọ́lọ́run ọba ti gbẹ̀mí rẹ̀ àfi ń parí rẹ̀ tẹ̀ parí ẹ̀ lọ́lọ́wọ́ bọ́ gbẹ̀mí rẹ̀ ẹ̀gbà wáyé ogun rege alimami ahmed àwọn ni wọ́n gbé jáde nínú almusnad àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kẹtàlélógún táàfin mayigba àtúbàtà rẹ̀ dá òun náà ni almawtu bil madina kéèyàn kú sí ìlú almadina sanabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí orí ńlá ẹ̀san ńlá ẹ̀san rere tó pọ̀ wọn bẹ fún gbogbo ẹni tọ́lọ́n bá kádàrà kó kú sí madina anabi ni mani sọtọ an yamuta bil madinati falyamut biha gbogbo ẹnikẹ́ni tó bá ṣeéṣe fún láti kú sí alimadina kó yá kú sí madina o fa inni ashfa'u liman yamutu biha gbogbo ẹnikẹ́ni tó bá mùsùlùmí tó kú sí madina. máa tọrọ ìpè fún wọn ọlọ Ọlọ́run tó bá di lọ́la gbẹndà òkèèyà alimami Ahmad náà ló tún gbé jáde gbọ ọ̀nà kan tó gún régé yìí tí ma ti pé tó bá láti gbé alimadina kálíba àjẹ pé alo ètò kù nínú gbèsè ayé wa ń àwa kú alimadina ìyẹn àwọn ẹni tí ó tọrọ ọpẹ́ fún tó bá di lọ́la gbẹndàlù kìyàm kó kú síbẹ̀ kí esi kọ para rẹ̀ síbẹ̀ o kó o sì ẹrí kọrọ anabi sallallahu alaihi wasallam ni mẹni sàtọ àmínkù ẹni tó ṣe é ṣe fún nítorí pé àti gbẹlú Madina ó bùkátà kọjá pé àti ṣe bẹ́ẹ̀ rọrùn fún yẹn lónìí a rí i pé àwọn òfin oríṣiríṣi wà fẹ́ni tó lè gbẹlú gbogbo olùlé ayé gbogbo ẹni tó pé àwọn amájẹmú iná ni wọ́n fún ní ìwé ìgbélù ẹni tí ọba pé májẹ̀mú wọn ò ní fún níwé ìgbélù ó ti àlè wùyàn àmọ́ gbà téèyàn pé májẹ̀mú tí wọ́n fi fún yàn níwé ìgbélù kò sí bó ṣe lè ṣe é ṣe fún yàn nù torí ẹ ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ó ti tọ́ka sí ti ọ̀padà tẹ́lẹ̀ títí ìgbéǹdàlù kìyàmù ẹ mọ̀ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọba fẹ́ wọ mẹ́kà wọ Madina tí wọ́n ti jẹ́ mùsùlùmí tọba ti fẹ́ máa gbé bẹ́ẹ̀ máa gbé bẹ́ẹ̀ tọba ti jẹ́ mùsùlùmí àmọ́ lónìí rárá o ó láwọn òfin ó láwọn àlànà ó láwọn àgbésẹ̀ eléyìí tó gbọ́dọ̀ gbé kó tó di pọ́ láǹfààní àti máa gbé bẹ́ẹ̀ àwọn òfin àti ìlànà wa yìí náà ṣàdédé wá àyàfi látàrí àwọn àwà àbàjẹ́ àwọn àwà pálapàla àwọn àwà rádaràda eléyìí táwọn èèyàn ń hù nítorí pé wọ́n bá ti gbà yàn láàyè bí ó ti sì ba èèyàn jẹ́ ní ọmọ wa ọmọ èèyàn ò níbẹ̀rù ọlọ́run ọmọ èèyàn tó fún láǹfààní kan yóò tún fẹ́ bàjẹ́ fúnra rẹ̀ yóò tún fẹ́ ṣe sábàbí tẹ́lómìn lẹ́yìn rẹ̀ náà fi ní rírọ àǹfààní yẹn. ilé ìjẹba wáyé o kọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá kó jẹ́ kí àtúbọ̀tán oníkálukú ọ̀dà ọlọ́run ẹlẹ́dàá wa kátùbọ̀tán ó wa jìnnà sáwọn àwà pálapàla rádaràda eléyìí tó lè mú kí àtúbọ̀tán kó burú bàjẹ́ wa kó ṣàánú wa. wáyé oṣù tá a wà nínú rẹ̀ yìí ni oṣù ṣàbẹ́ẹ̀nì onísìnyí ọjọ́ kẹrìnlélógún ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù ṣàbẹ́ẹ̀nì yìí tàbí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù yìí ti ọjọ́ jùmọ̀ ó túmọ̀ sí ọjọ́ aláàdì òun náà ni ó di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù ṣàbàn èyí tó ṣeéṣe kọjá pé tọ́lọ̀mbá ní kárọ́ọ̀sù ní ìgbà tó rùn bá wọ̀ lọ́jọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí ní yọ́mùl ahad ó túmọ̀ sí pé òun náà ni ó di ọjọ́ Ramadan. àmọ́ tá a bá ti rọ́ṣù ní al ti ń bọ̀ lọ́túnla yìí ó túmọ̀ sí pé ìjọ mẹ́rin ni ó di ọgbọ̀njọ́ nínú oṣù ṣàbán ajẹ́pẹ́jọ́ márùn-ún tí ìṣèjọ́ òun náà ni oṣù rọmọdán bẹ̀rẹ̀ àkàràmọ́kùnmọ́lá rọmọdán fẹ́ bẹ̀rẹ̀ inú àwọn olùgbàgbọ́ òdodo ń dùn ọ̀pọ̀lọpọ̀ nínú wọ́n ti ń ṣe ìpalẹ̀mọ́ bá bá gbogbo ìpalẹ̀mọ́ lójú ọ̀nà yìí pé àwọn sẹ̀sìn dáadáa ìyàtọ̀ gédégédé ó sì wà láàrin Ramadan àwọn àti ìgbà tí ó sí Ramadan àwọn máa kí alukur'ani lákètúnkẹ́ àwọn máa kà lákàtúnkà nítorí ojú kòkòrò àti gba ìsan ńlá lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba ńlá a ti máa ń pé àwọn ẹṣẹ́ olóore dábàá ń ṣe gbogbo ìgbà tá a bá fi sí ládánà láàmà gbà ṣùgbọ́n lọ a máa san àdìpèlè ládáadáa mẹ́wàá fún yàn lórí gbogbo dáadáa kọ̀ọ̀kan tí yàn bá ṣe nu Ramadan nínú ti Ramadan yìí àtìgbà tí èsì Ramadan dáadáa kan ó pè fún ládàá mẹ́wàá ọlọ́run a máa wá san àdìpèlè dáadáa rere yẹn fún yàn títí ọ̀nà ọgọ́rùn-ún méje àbí jù bẹ́ẹ̀ lọ́fẹ́ni tọ́lọ̀ ń bá fẹ́ àwọn olùmọ̀tún á ní ìsọwọ́ lọ́pọ̀ ẹ̀san olùgbàgbọ́ òdodo tó bá rí dáadáa sínú Ramadan ó tún kọjá gbogbo eléyìí torí àwọn olóríire inú wa ń dùn inú wa ń dùn wọ́n ń ṣe palẹ̀mọ́ yàtọ̀ sáwọn àfẹ́sìnfẹ́ súkẹ́súkẹ́ lẹ́vù ọkàn wọn bàjẹ́ ni inú ń bí wọn ni wọ́n ń fa dúró ń sọ̀rọ̀ ní pòṣé nítúbọ̀ àkókò máa bá a ṣe fẹ́ sí kí ni nǹkan náà ẹ sì bọ́ta rẹ̀ ní bọ̀ ni oṣù Ramadan la ilaha illallah shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an hudan lin-nasi wa bayyinatin min al-huda wal-furqan oṣù Ramadan tó ti pé nu rẹ̀ náà lọ́lọ́run ti sọ alukur'ani kalẹ̀ àfi ni mànàfáwọn èèyàn àlàyé yéké tó múnádóko tó ṣe kó ṣe òpin yà láàrin ìmọ̀nà àti ìsìnà inú oṣù ńlá yìí lọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ oṣù tó yẹ pé gbogbo ojoojúmọ́ rẹ̀ lọ́lọ́wọ́n bá máa ń ṣílẹ̀kùn àlùjẹ́nà kalẹ̀ tó yẹ pé tí rọmọdọ́nà bá ti wọlé lọ́lọ́wọ́n pàṣẹ kún tilẹ̀kùn gbogbo náà iná jahanna gbogbo lẹ̀kùn iná jahanna mà mẹ́jẹ̀ẹ̀jọ òní wọ́n ti ẹ dákun kí lọ́wọ́ á tó fi wá jẹ́ pé àwa nǹkan tí ẹlòmíì tiẹ̀ sá gbogbo bí tọ́ba sá lọ Ramadan náà wà yìí ṣe nàìjíríà nìkan wọ́n ti ṣe Ramadan bí yẹn bá lọ tọ́ lọ sí àwọn ìlú òkèèrè kọ́dà kó ṣe pé Fiji Republic ńlọ́lọ́ kó ṣe pé orílẹ̀-èdè tó lọ orílẹ̀-èdè tó ṣe kó dínà ní wákàtí mẹ́ẹ̀ẹ́dógún lẹ́sẹ̀ nù bàálù kẹ́ẹ́ tó débẹ̀ láti nàìjíríà Ramadan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí àdúpẹ́ fọlọ́n tọrọ bá mùsùlùmí pàdé níbi kíbi tó bá lọ ó kú bí tó tà sí. torí ẹ ẹja ti palẹ̀ mọ́tò dáadé Ramadan káfí ìbẹ̀rù ọlọ́run káfí pàdé Ramadan káfí imáni tó gbókan káfí pàdé Ramadan káfí sùúrù tó lágbára káfí pàdé Ramadan ẹ̀mí mo fẹ́ sin lọ́n ní ẹ̀sìn gidi eléyìí ò ní ní kárí mi nínú iná ni mo fẹ́ fi pàdé Ramadan ìníkò fi pàdé Ramadan jẹ́ kí Ramadan rẹ̀ yí báyìí kó jẹ́ èyí tó yàtọ̀ jù nínú gbogbo Ramadan tó ti bọ́ nínú gbèsè ayé rẹ̀ rí kó o ti ẹ̀sìn yẹn dáadáa pàdé Ramadan pẹ̀lú ẹ̀mí ẹni tí ó lawọ́ tí ó ṣe dáadáa sáwọn ẹrú Ọlọ́run nínú Ramadan torí ládá ńlá tí máa báyàn nínú rẹ̀ jẹ́ ẹni tó ṣe wípé wọ́n á fi ẹ̀mí dáadáa pàdé Ramadan máa kí alukur'an lọ́pọ̀lọpọ̀ gbà pẹ̀lú òkú Ọlọ́run máa ṣe dáadáa lọ́pọ̀lọpọ̀ màá jẹ́ni tó ṣe wípé mo kó ìdùnnú báni tó sínú rẹ̀ ń bàjẹ́ mo rẹni tí ń sunkún mo rẹ lẹ́kún mo fẹni tí ò rẹni súnmọ́ mo fà á mára nínú Ramadan mo ṣàtúnṣe láàrin mi àtẹnitáńjọ́njà mo sì sokun ẹbí mi pọ̀ mo sì ṣe àtúnṣe gbogbo nǹkan tó ti fẹ́ bàjẹ́ gbọ́wọ́ mi túnra rẹ ṣe nínú Ramadan Ramadan àsìkò tíje ńlá ni fún gbogbo àwọn olóríire nítorí pé ọ̀sán rẹ̀ siyam òru rẹ̀ qiyam subhanallah a máa kẹ́nu ró lọ́sàn rẹ̀ a kóra aró kúrò nínú gbogbo ntọ́lá wọn bá ṣe léèwọ̀ àmọ́ tó bá ti dòru rẹ̀ a tó dìde dúró a máa sin lọ. torí ẹ̀ la nabi sallallahu alayhi wa sallam lófin ni man sama ramadan imanan wa ihtisaban غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ìmánan wà sí sábà ghufira lahu ma taqaddama min dhanbi gbogbo ẹnikẹ́ni tó bá fi lè kẹ́nu ró nínú Ramadan nítorí pọ́pọ́ lọ́wọ́ bá gbọ́ nítorí pọ́dọ̀ ọlọ́run ló ti fẹ́ gbẹ̀san rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti síwájú lọ́lọ́run forí jì ẹni tó bá tún ti dé dúró lóru Ramadan tó fi ṣe sọ láti fọ́lọ́run ẹlẹ́dàá wa nítorí pọ́pọ́ lọ́ngbọ́n torí gbọ́dọ̀ Ọlọ́run nìkan ló fojú sí kó n ti fẹ́ gbẹ̀san rẹ̀ gómìnà lọkùn máa taqaddama min dhanbi Ọlọ́run tún ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ fún. torí ẹ akramakumullah àsìkò náà ló dé yìí o àsìkò díje ńlá tí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ wọ àwa ti ń dàgbà àti ń darúgbó ọ̀rọ̀ kọ́ ọmọdé kéékèèké làwa ṣẹ̀ṣẹ̀ bàlágà ni ọ̀rọ̀ kọ́ nítorí pé gbogbo wa tọlọmọba gbà wá láyè tá a bá rí Ramadan tá a mà bá tún rí tọdún tí ó tẹ̀lé kò sẹ́ni tó mà bẹ́ẹ̀ nínú wa sórí ẹ ká lò dáadáa ẹ̀mẹ́ta ẹ̀ lọ Ramadan náà wá fúnpá fi máa wo sinimá wọ́n ti polówó lórí tẹlifíṣàn báyìí gbogbo tẹlifíṣàn àgbáyé pàápàá jùlọ láwọn ilẹ̀ lárúbáwá wọ́n ń polówó àwọn fíìmù ọ̀tún ọ̀tún fíìmù táwọn lárúbáwá tẹ́lifẹ̀ gbé jáde tí wọ́n ń sọ yìí pé ẹ jẹ́ ká já díẹ̀ sí yín lójú nínú àwọn fíìmù yẹn kẹ́lẹ́ bá a mọ báwọn fíìmù yẹn ó ti ṣe lẹ́tìkẹ́ tó wọ́n mọ wá ṣe wọ́n bá ti jábì kan pé ẹ́ fíìmù ló dáa tó báyìí ẹ pàdé wa nù Ramadan la hawla wala quwwata illa billah kí ẹ ti pẹ́ pàdé wa nù Ramadan tó kí yá mu lẹ́yìn. jésù pé pàdé wa nu Ramadan gbogbo ẹni tí ò rí jájẹ àràn lọ́wọ́ ẹ pàdé wa nu gbogbo ẹni tí ò rí mu àràn lọ́wọ́ kẹ́là ẹ pàdé wa nu ẹ wò fíìmù yìí fíìmù àdánù fíìmù òfò àwọn èèyàn lo àsìkò ilẹ̀ lárúbáwá ni wọ́n tún ti ń polówó orú eléyìí bó wàá lọ́dọ̀ àwọn èèyàn dúdú ntọ́dájú òun náà ní pé gbogbo rádaràda pálapàla ránran ẹlòmíín nu rọ̀mọ́tọ́ wọn máa tún sí. à ń tẹ̀sí rẹ ó ti bá tiẹ̀ jẹ́ débì kan dákun pákínní fìtínà yìí ti nu rọ̀mọ́tọ́. tọ́k tọ́k tọ́k tọ́k tọ́k kí n tẹ fóònù nù wọ́n bá sọ̀rọ̀ níbi tí afọ́nù lọ títì ọ̀kadà fi gbá ó tún dìde wọ́n ní ọ̀kadà lásán ni nítorí tẹ́ lọ mọ́tò tún fi gbá ọ̀dọ̀ tó fi tù. fóònù ọ̀ràn tọ́ba ẹ̀kọ́ alukurani làbá ń kà bá a ti ṣe máa wọ fóònù wa gbogbo wa ti alukurani. tọ́ Ramadan náà tún dé oní on browse on browse on browse láì jẹ́ ti ti ń tẹ́yẹ̀rìn ó lọ on browse ó browse lálẹ́. ó browse lóru nínú Ramadan nítorí wọn fẹ́ lo àkókò aláǹfààní yẹn lọ́nà tí ó fi ṣe ọ́ láǹfààní ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ kí dáadáa nínú Ramadan ẹ jẹ́ àjìnà sí gbogbo àìdá ìwọ náà lọ gbá rẹ lónìí kó tó Ramadan súra yìí àti súra yìí àti súra yìí àti súra yìí ní súra yìí àti súra yìí àti súra yìí àti súra yìí oníjọ́ kejì kẹta kẹrin ó fi insha sábà fi mújọ́ kẹwàá rọmọbọ́n mo ti parí alukurani lẹ́ẹ̀kan tó mú rọmọdán náà tán ó kéré jù orí alukurani kà láti bẹ̀rẹ̀ dópin ó kú oríire ẹ̀yin ọmọ pé tó gbogbo ni ó hàn pé wa lágbá pé iṣẹ́ náà àwọn atọ́yẹ pé bóun ti ń fọwọ́ malé ọwọ́ ẹyọ kan tó fi malé ọwọ́ kejì àti gbogbo ẹsẹ̀ méjèèjì ló fi ń wo. irú alukurani tó o bá kéwọn harafi kan nínú rẹ̀ ládá mẹ́wàá ẹ dákun gbogbo odidi alukurani lọ́lọ́n fún ọ̀kẹ́ lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n bá yọ àwọn ẹni tó ṣẹ̀ àwọn ẹni tó yànjẹ àwọn ẹni tó fẹnu wa lórí ọ̀rọ̀ wọn tó fẹnu dágéèjì lórí tiwọn sọmọ pé gàkú ti fọ ayé ẹ ẹgán ti bẹnu ẹ jẹ ò lè má rọrọ ọlọ́rọ̀ sọ wọn wá kó ládàá fún wọn kó fún wọn òfófó gbogbo ẹ aṣọ wọn ti pọ wọn ti pàkọ wọn fún wọn Ọlọ́run tó ní kí nǹkan kan ṣẹ́kù látàrí kó kí alukura rẹ lọba wà lè jẹun náà ọlọmọ màdúpẹ ọ wá ké ọmọ kókó sì wí ó èmi ní ngbọrọ ẹ máa bá láì gbọrọ ẹ̀yin ní kí n. tọ́wá tí máa lù yẹn jọ gbẹ̀ǹdẹ̀ kan tó yóò wúlò kò lè wúlò ẹ má fọ́ lẹ́nu wọ́n fọ́ yẹn lẹ́nu jọ gbẹ̀ǹdẹ̀ kìá ó tẹ́ torí ẹ amúra kalẹ̀ láti sìn ẹ ká ṣe dáadáa ká fi hàn pé mọ́ mọ yàtọ̀ Ramadan yàtọ̀ fún sùnmi. ẹlẹ́dàá ó wa sí ọlọ́run ẹlẹ́dàá wa yóò ràn ara wa lọ wa fún ẹ dákun ẹjẹ àmà pera wa lọ sídìí dáadáa tó sọ ọlọ́lá bá ti dé ẹni tó fẹ́ kọ́lẹ̀ ẹ má jẹ́ kọ́lẹ̀ ẹni tá a rẹ̀ fẹ́ sí ẹ má jẹ́ káàrẹ̀ ọyọyọyọyọ ẹ dìde àsìkò sàárì ti tó ẹ dìde àsìkò ọlọ́pàá kúránì rẹ gbogbo dáǹsì yóò wúlò inṣàlá ìwọ wa ní dá ládàá tí ẹnìkan gbà má ó tún gbàrú ládàá tí ẹni tó pè sídìí dáadáa àdáàlú alẹ́ bẹ́ẹ̀ lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam sọ gbogbo ẹni tó bá ti pè yẹn lọ sí di dáadáa ọ gbà ládàá ru tẹni tó bá ṣe ọlọ́ọ̀dà fún wa ní dáadáa ṣe Ramadan náà ti ń bọ̀ yìí báyìí kàwa kọ́ kan nínú àwọn ẹni tí ó gbà láyé fún wa ní ìjọsìn ṣe nínú rẹ̀ tí àwọn ìjọsìn wa tá a bá rí ṣe nínú rẹ̀ àti ní ìgbà míì náà ṣe ní àtẹ́wọ́gbà wọ ọlọ́run lálá ṣe dànù ọlọ́run ọlọ́run à ń bẹ̀rù náà rẹ o má fi wá sínú náà má sì wá lọ́ọ́ máa ná má jẹ́ kó máa ná jáde lára wa má sì àwọn òbí wa lọ́ọ́ máa ná wọ ọlọ́run má sì àwọn aya wa lọ́ọ́ máa ná má sì àwọn ọkọ wa lọ́ọ́ máa ná gbogbo mùsùlùmí káfà ọlọ́run dákun má sì wá lọ́ọ́ máa ná ọlọ́run dákun sì wá lọ́ọ́ máa àlùjánnà kárántì nígbà tá à ń sọ nípa nǹkan tí máa jẹ́ kí èèyàn ọmọ pàtùbọ̀ tí èèyàn dáa táǹsì tún sọ nípa àpalẹ̀ má ńlá àlejò ńlá eléyìí tí ń bọ̀ wá bá wa mùsùlùmí ìyá Ramadan pé gbogbo oore yìí gbogbo dáadáa yìí ẹnìkan máa lọ́lọ́run ti ṣe sábàbí mímọ̀ tá a máa onáàlà nàdùwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run wa kò ní ká ọlọ́run ẹlẹ́dàá wa kò ní ká máa bá nàbì ọlọ́run ẹlẹ́dàá wa kò ní ká bá nàbì inna Allaha wa malaikatahu yusalluna 'ala an-nabi ya ayyuhalladhina amanu sallu 'alayhi wa sallimu taslima ọlọ́run àtàwọn màláíkà rẹ̀ àwọn náà ń ṣe àsàlátù bá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ máa sàsàlátù ẹ̀ sì máa kí ní kíkí akramakumullah kí ló ń náyà láti ṣe allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim. إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم وارضى عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يحفظكم الله